الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجل الإسلام الله عز وجل من كان kìí ṣe tà nàbì sallallahu alaihi wasallam ń bọ̀ ṣùgbọ́ sí àwọn àpè nípa àwọn sàhábà tàbí tàwọn ẹni tó ń gbé lẹ́yìn wọn olú ẹlẹ́dàá ló ní ẹ̀sìn Islam ìdí nìyí tó fi jẹ́ pé a ti sọ nípa rẹ̀ ẹlẹgẹ́ ni ẹnikẹ́ni kò gbọdọ̀ sọ nípa rẹ̀ àfi ní màmí pa rẹ̀ olú wa ni wala taqfu ma laysa laka bihi ilm. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا مثل ما صنفا توضع من قال ويأتي الله àtẹ̀rẹ́rẹ́ rẹ àtọkàn rẹ gbogbo pátá ló yóò ṣe béèrè nípa rẹ lọ́dọ̀ rẹ tó bá di jọ́gbìn lọ́kùnrin tí ìgbàláyè bá wà ní gbogbo oníkálukú ike kọ́ńtọ̀ máa yára fún ọmọ sọ tó bá wù wọ́n nípa ẹ̀sìn ohun tí wọn mọ̀ nípa rẹ̀ ẹ̀sìn yóò ti bàjẹ́ tipẹ́ lódodo tó bá ti wo àwùjọ láti àná títí dòní wọn rí i pé ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe pé nǹkan tí wọn mọ̀ nípa rẹ̀ náà ni wọ́n máa ń sọ nípa rẹ̀ lórí ọ̀rọ̀ Islam àwọn sọkúsọ àwọn àwíkówì ọpọlọ jantirẹrẹ tó bá wá sọ ìsọkúsọ tó bá wíwèkówì àwọn èèyàn kan wà tó ṣe pé olúwa fún wọn nímọ̀ òye nípa ètò yìí àwọn òní gbọ́gbọ́kúgbọ̀ kan dákẹ́ wọ́n fún ọ létí wọ́n sọ pé tó ń sọ àyàn sọkúsọ ni ìwékòwé ní nǹkan tó ń wé torí pé ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà ní máa sọ nípa Allah ohun tá a mọ̀ nípa rẹ̀ wa an taqulu ala Allahi ma la ta'lamun.

tọba lọ́kọ̀ ọ̀fà ọba yìí tán lé yín padà kò yí ti bàbá àti àwọn bàbá ńlá rẹ padà ìwọ lọ́kàn kọ̀ọ̀kan wá àwọn jẹ́ bá jọ ń jọ ọmọ bàbá wọn jẹ́ bá jọ ń jọ ọmọ léwọn jẹ́ bá jọ ń jọ ọmọ lóyún ìwọ àtàwọn lọ́jọ́ kan táwọn bá lè tẹnu lẹ̀ kọ́ pàtàn wọn dà kò gbogbo ọ̀rọ̀ wọn padà wọ́n sì ní bó ṣe wí náà lọ́jà sílọ́kàn nìkan àwọn eléyìí ẹ̀sìn àwùwọ́ ọ̀hún ẹni tí o bá ti mọ̀ nípa rẹ̀ kò gbọ́dọ̀ sọ ń pa rẹ̀ òfin nù tó bá sọ ń pa rẹ̀ nǹkan tó mọ̀ nípa rẹ̀ ní tó sọ nípa rẹ̀ ìsọkúsọ ni ẹni tí ó fọn létí tó bá fọn létí o gbọ́dọ̀ tí dùn ọ́ nítorí pé tí ìgbàláyè bá wà oníkálukú láti máa fẹnu wa rọ ti ṣe wò nípa ẹ̀sìn Islam wàláhì ẹ̀sìn Islam ó ti bàjẹ́ tipẹ́ yóò ti bàjẹ́ tipẹ́ torí gbogbo èèyàn ní fẹ́ kọ́kọ́ lọ́lùmọ̀ nígbà tó ṣe kọ́kọ́ lọ́pọ̀ àwọn ọmọ kankan nípa ẹ̀. tòtí ìgbàláyè bá wá wà bí kò máa wíwí kówì kò máa fẹnu wa rọ́ káwọn èèyàn ó máa ṣàlùwà wá sùpọ̀ ẹ̀sìn yẹn wọ́n ti gbé èsì ti pẹ́. torí de ilé kákíyè sára o kákíyè sára o èsì gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ lọ́lọ́ wúlò èsì gbogbo ẹni tó bá wí láàmì sórí lọ́ọ́ kìí ṣe gbogbo ẹni tó bá ní ọ̀fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Islam tó ń pè ní ustaz lọ́jà nǹkan kan mọ́ àbí wọ́n pè ń ṣẹ́yà lọ́jà nǹkan kan mọ́ àbí wọ́n pè ń dókítọ̀ lọ́jà nǹkan mọ́ àbí wọ́n pè ń pòfẹ́sọ̀ lọ́jà nǹkan mọ́ nípa ẹ̀sìn Islam. gbogbo páálí gbogbo oyè rọrùn ó gbélé wọn ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn lọ́gbọ́dọ̀ máa sọ ń parẹ́ ẹni tó bá ti máa ń parẹ́ kọ́ àfi tẹnu bá ń dùn kọ lọ sọ́dọ̀ dókítà tó bá ti tọ́jú eyín rẹ olú ẹlẹ́dàá fọ́nrán wa lọ́wọ́ láti lè kó ẹnu wá ń jánu níbi àti máa sọsọkúsọ olú ẹlẹ́dàá wa kọba ni tún fi sọ rẹ kó fi sọ ẹ̀sìn rẹ olú ẹlẹ́dàá wa kọba ni gbé ọ̀rọ̀ àwọn onísọkúsọ kọba ni gbé jìnnà sẹ́sìn Islam olú akọ́ràn wa lọ́wọ́ láti lè máa tẹ́tí bọ́ńtọ́ dáa ó léwájú náà sáà ti máa fi tiwa sílẹ̀ fún nǹkan tí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك